Filipi, orí kẹta. Ní gbólóhùn kan, ẹ̀yin ará mi, ẹ máa yọ̀ nínú Olúwa. Kò ṣòro fún mi láti kọ àwọn nǹkan kan náà sí yín. Ó tilẹ̀ dára bẹ́ẹ̀ fún yín. Ẹ ṣọ́ra fún àwọn ajá. Ẹ ṣọ́ra fún àwọn oníṣẹ́ burúkú. Ẹ ṣọ́ra fún àwọn ọ̀kọ̀là. Nítorí àwa gan-an ni ọ̀kọ̀là àwa tí à ń sin Ọlọ́run nípa ẹ̀mí tí à ń ṣògo nínú Kristi Jésù tí a kò gbára lé nǹkan ti ara bí ó tilẹ̀ jẹ́ pé mo ti gbára lé nǹkan ti ara nígbà kan rí bí ẹnikẹ́ni bá rò pé òun ní ìdí láti fi gbára lé nǹkan ti ara mo ní í ju ẹnikẹ́ni lọ ní ọjọ́ kẹjọ ni wọ́n kọ́ mi nílà ọmọ Ísírẹ́lì ni mí. Ni láti inú ẹ̀yà bẹ́ńjámẹ́nì èébèrú paraku ni mí nípa ti òfin Mósè Farisí ni mí ní ti ìtara nínú ẹ̀sìn mo ṣe inúnibíni sí ìjọ Kristi ní ti òdodo nípa iṣẹ́ òfin n kò kùnà níbì kan ṣùgbọ́n ohunkóhun tí ó ti jẹ́ èrè fún mi ni mo kà sí àdánù mo ka gbogbo nǹkan wọ̀nyí sí àdánù nítorí ohun tí ó ṣe iyebíye jùlọ èyí ni láti mọ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo fi pàdánù ohun gbogbo tí mo fi kà wọ́n sí ìgbẹ́ kí n lè jèrè Jésù àti pé kí a lè rí i pé mo wà nínú Jésù àti pé n kò ní òdodo ti ara mi nípa iṣẹ́ òfin bí kò ṣe òdodo nípa ìgbàgbọ́ gbogbo àníyàn ọkàn mi ni pé kí n mọ Kristi àti agbára àjínde rẹ̀ kí èmi náà jẹ nínú irú ìyà tí ó jẹ kí n sì dàbí rẹ̀ nípa ikú rẹ̀ bí ó bá ṣeé ṣe kí n lè dé ipò àjínde nínú òkú kì í ṣe pé ọwọ́ mi ti bà á ná tàbí pé mo ti di pípé ṣùgbọ́n mò ń lépa ohun tí Kristi ti yàn mí fún ẹ̀yin ará èmi gan kò ka ara mi sí ẹni tí ó ti dé ibi tí mo ń lọ ṣùgbọ́n nǹkan kan ni èmi a máa gbàgbé ohun gbogbo tí ó ti kọjá èmi a sì máa nàgà láti mú ohun tí ó wà níwájú mò ń làkàkà láti dé òpin eré ìje mi tí í ṣe èrè ìpè láti òkè wá ìpè Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà gbogbo àwa tí a ti dàgbà nínú ẹ̀sìn kí a máa ní irú èrò yìí bí ẹnikẹ́ni bá wá ní èrò tí ó yàtọ̀ sí èyí Ọlọ́run yóò fi hàn yín ṣùgbọ́n bí a ti ń ṣe bọ̀ nípa ìwà àti ìṣe bẹ́ẹ̀ ni kí a ṣe máa tẹ̀síwájú ẹ̀yin ará gbogbo yín ẹ máa farawé mi kí ẹ máa ṣàkíyèsí àwọn tí ń hu ìwà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ti jẹ́ fún yín nítorí ọ̀pọ̀lọpọ̀ ń hùwà bí ọ̀tá àgbélébù Kristi bí mo ti ń sọ fún yín tẹ́lẹ̀ nígbàkúùgbà bẹ́ẹ̀ ni mo tún fi omijé sọ ní ìsinsìnyí ìparun ni ìgbẹ̀yìn wọn ikùn wọn ni ọlọ́run wọn ohun ìtìjú ni wọ́n fi ń ṣe ìgbéraga afẹ́ ayé ni wọ́n gbélé kàn nítorí pé ní tiwa ọ̀run ni ìlú wa wà níbi tí a ti ń retí olùgbàlà olúwa jésù kristi ẹni tí yóò tún ara ìrẹ̀lẹ̀ wa ṣe kí ó lè dàbí ara tirẹ̀ tí ó lógo gẹ́gẹ́ bí agbára rẹ̀ tí ó fi lè fi ohun gbogbo sí ìkáwọ́ ara rẹ̀